لله رب العالمين المتوحد بالكمال الذي لا إله إلا هو عالم الغيب والشهادة وهو الحكيم الخبير والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أقبل فلما بعد سوى المسلمين أترى لكي كنوات جري فنبي صلى الله عليه وسلم أن تلو بان لك بما جكي في مقوائي الله لا توقع سورة àdánwò tí ó bá wa tó yẹ pé ń tá máa sọ yóò tọ́jà yìí pé a ti di àjẹ́ àmú a wà kọ́yìn síbi ànábì dojúkọ ọlọ́mọdé ọba wa mùsíbà tí ọba wa tá a fi kéwú tán láti máa fi máwò èèyàn lẹ́rú ọlọ́mọdé ọba wa gbogbo ọ̀nà tẹ̀sù máa gbà máa da ẹ̀mí èèyàn rú ọlọ́run ọlọ́jà kan sọ rẹ̀ mọ́dé kọ́rẹ́ mi wá dàrú gbogbo ń tá a máa sọ yìí ọlọ́mọsá máa kíyèsí a kíyèsí à ń bi sí àrí mi kíyèsí à sí àgbọ́ mi ń tá a máa wí náà di owó lè máa lò ọlọ́jà kan sọ rẹ̀ ń tẹ́nu kọ̀ọ̀kan fi ilẹ̀ láti wá gbọ́ ọlọ́run ọba ọlọ́run bá ní gbọ́jú bá ti ń rò lọ ọlọ́jà kan sọ rẹ̀ lẹ́yìn eléyìí ní ìjẹjọ́ a fi ọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ bátmẹ́là a ní pẹ̀lú àná náà subhanahu wa ta'ala a bẹ̀rẹ̀ lórí lórí ọ̀rọ̀ alhamdulillahi rabbil alamin lakin qabla da هناك حادثة وقعت بعد وفاة رسول الله صلى الله عليه وسلم ما تعلق بمسألة على المسألة هذه المسألة مسألة مهمة وقد أجمع الصحابة رضوان الله عليهم أجمعين على جواز ذلك ولكن ببيان يسير àdébí sallallahu alaihi wasallam nínú n'inu tá a sàm di oyè wa wípé tọrọ fún kata àkànfẹ náà báàlì lórí ká tó máa tẹ̀síwájú àdébí sallallahu wa wasallam di oyè wa wípé gbogbo nta ba a ní a ti sàlàyé pípa rẹ̀ ń tá a jẹ nínú ràkúnmí ààbọ̀ ni ládìyá gúngùn ràkúnmí yìí òun náà lọ fa oríṣiríṣi ọ̀táwọn afáà sọ nípa wípé agbolọ́dá àdìgúnléyà ni àbí ràkúnmí nítorí gbàtọ́ lọ́nà sọ pé iná àtọ́ iná kàlìkàwùsà akúrẹ́ àǹsà sálámù ní oore ńlá tá a bá sì fi oore fún ni èèyàn máa dúpẹ́ ni fàṣọ́lì lè rọ́bìkà wọ́n ṣàrò máa kírun fọlọ́n ọba rẹ̀ wọ́n ní ìrùn léyà lọ́wọ́ ọba sọ mbẹ́ wọ́n ṣà fi máa gúnra ajẹ́ pé ràkùnmí ní agún wọn ègún àgbò gbogbo ẹ̀ bá ti padà kùnmí fún léyà ládàá yóò jù ládàá jùlọ torí wípé náhùrù lọ́lọ́wọ́ bá lò nínú ọbẹ̀ bẹ́ẹ̀ sì ni àdìsí yàwó àńṣà rọ́bìrátàlá náà ọ̀rọ̀ ha nígbà sọ̀rọ̀ sálà nígbà tó fẹ́ paléyà àgbò méjì ńlá lọ pa amlahaini akọrọnẹyini kọ́dà àgbò ìlókun la ojú méjèèjì báyìí bíláàkì ló yípo rẹ̀ tó ń jẹ́ pé white làwọn ẹran yẹn ọ̀gángan bíi pátákó ẹ̀sẹ̀ wọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fi ń tẹ̀lẹ̀ white náà ní bẹ́ẹ̀ bí ọrùn ẹsẹ̀ wọn. ìtumọ̀ pé méjèèjì ń rìn níbi dúdú wọ́n ń wò níbi dúdú nù. amúsà sálàmù wàárẹ̀ ìkìlẹ̀kọ̀ ọ̀rọ̀ àwọn afáàpì ala kulli hal ọwọ́ àdàbí wàá di ntẹ́yìn bá níláyé nínú tá a máa pa yìí màálù ní agbo ní ewúrẹ́ ní nkankan ní tí èèyàn bá wá ń pa díẹ̀ díẹ̀ tó ní bisimilahi rahman rahim tó gé etí màálù kò gbọ́dọ̀ lọ́wọ́ sí kọjá mẹ́yìíta ní òkú mbèjì lọ́jọ́ ó tún dìrọ̀lẹ́ ó tún gbérù rẹ̀ ó tún dàrọ̀ tó kojì ọbẹ̀ ẹ̀jẹ̀ ọ̀tún ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe ń jẹ́ kínní ní pé bisimilahi sí no ìntọ́jẹun kìí ṣe halali manu ẹ̀sìn walakin nǹkan kan tẹ̀lé láyé àwọn sọ̀hábà kò tẹ̀lé àwọn sàlám táwọn ìjáde láyé òun náà ni mas'ala sọ̀rídà àwọn sọ̀hábà kan bẹ wọn lọ jagun lu kan wọn sọ àwọn àti wọn jẹ káàkiri ogbó bí wọn ti rí ẹranko kan lára àwọn ẹranko tó jẹ pé halali ń jíjẹ bí wọn ti bò ó nǹkan ń pè ń sọ̀rídà nù wọn lé lọ fàìtẹ́nìkan ṣèṣì sùn lọ báyìí bisimilayi fàì ọbẹ̀ rú ẹlòmíì ṣe wíńdọ́dọ̀ wọn rẹ̀ ọbẹ̀ etí rẹ̀ kan wọ́n sà wà ń bẹ bẹ́ẹ̀ ní sáyé ní sásọ̀n nígbà wo ègbò sáà náà kẹ́yìn sáà gbọmọ́ bí kàwé wíńdọ́dọ̀ wọn rẹ̀ wọ́n sà padà rí pa gbogbo ọ̀sọ̀ àbá sí panupẹ̀ wọ́n sì jẹ́. torí pé tọ̀rí ìdá ìkọ́rọ̀rùn kí wọ́n mú kí wọ́n sọ pé àṣẹ kíni o àwọn fẹ́ du ṣùgbọ́n tí a ń kọ́ọ̀tì lára rẹ̀ yẹn kọ̀sọ́nà tí a fẹ́ gbà rí láàbí mẹ́jọ àti ààbò wọn bí tí ò ti ráyè sálọ. irú ìṣesí báyìí halali nírú rẹ̀ fẹ́ràn gbó ṣùgbọ́n ẹran ti lé nítorí pé ọlọ́mọ sọ̀tà ńlá ìrọ̀rùn ló fi inú ẹ̀sìn fún wa. èèyàn ò clear ìdákejì rẹ̀ kè wá sẹ́tọ̀ kí ìdákejì rẹ̀ bí wọ́n ṣe bò báyìí tí kan sáré sí fáì bó ṣe bẹ́rù rẹ̀ bisimilá rẹ̀ tó gé irun báyìí ní wọn ò rí mọ́ pátá sàlọ́mọ́ ọlọ́gbẹ́ irú tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbọ̀rọ̀ jẹ́ hmm. irú tí ń bẹ lọ́wọ́ wọn jẹ́ wọn ọ̀gbọ̀rọ̀ jẹ́ lọ́kùnrùgbà tí wọn ò ti fi nípa díẹ̀ díẹ̀ yẹn rí patán bó sì ti díẹ̀ làtọ́ ní abẹ́ wọn ọ̀gbọ̀rọ̀ sí kíni o wọn ọ̀gbọ̀rọ̀ jẹ́ àádọ́ àbújá mi ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn ntí wọn bá bẹ́ láàrin èèyàn gbàtọ̀ wà láàyè kìí ṣẹ̀gbin ṣùgbọ́n wọn gbọ́dọ̀ lò ó nítorí wípé ọmọnìyàn ní ṣúrúmà àpọ̀nlé láti ọ̀rọ̀ sọ̀tà ala nítorí tí a bá pè kìí ṣẹ̀gbin ó ní kíso àbí ìhòòrọ̀ á padà sàràyé dáadáa nígbà tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn oríṣi àwọn nǹkan ẹ̀gbin táwọn sọ pé almu'min la yanjus àbú ìrọ̀rọ̀ ní jẹ́nàbàlà wọ́n ṣe káàkiri wọ́n sá lọ ọjà lọ́ba pàdé ànàbí àbí dáhùn tí nǹkan kúnnà sàbẹ̀ ní bọ̀ lọ́wọ́ sáàmì tèmi náà tó báyìí bó ah. kí ara dé <laughs> ni jàná bàtún wà láàmà mo ní jẹ́nà balanti lómi ìrọ̀mi ń yẹtí ìwà dìde kọ́ wa náà tún mi kí n bọ̀ ọlọ́run mọ́jẹ̀ kan bí wà ní a bọ́sì wà bọ̀ lọ innamal mu'min la yanjus mùmìnì kìí ṣe ara mùmìnì má hayyan wa mayyita kí sílẹ̀ rí wa tá ní tó bá tó kú lóòótọ́ máa nítorí pé kápẹ́ ìtẹ́ ń pè ní ẹ̀gbin gangan àìníyà bá a ṣe ń wo ajá ń èèyàn bá ti gbọ́ sí ayé ìfọ̀ ajé ò lè mọ́. tó bá ti jẹ́ wípé èèyàn bá jẹ̀gbin ni ọwọ́ omi tẹ́lẹ̀ àti ìwẹ̀ ń gbọ́ ọ̀bá kù kò ní í mọ báwọn. hada bijambi lábẹ́ bẹ́ẹ̀ àwa bọ́ sí inú fáátì àlẹ́ ni lẹ́yìn bàtà àti sùn mọ́sálà yẹn kò má ọ̀rọ̀ bisimilahi ربنا سبحانه وتعالى افتتح كتابه بالحمد الله سبحانه وتعالى nígbà tó fẹ́ sí alukuran fún wa ó sì fún wa pẹ̀lú ọpẹ́ ó ní alhamdu alifu àti láàmù tí wọ́n bá ti wà nú ọ̀rọ̀ kan ìtumọ̀ tí wọ́n máa ń ní máa ń pọ̀. alifu àti láàmú àmọ́ wà nú ọ̀rọ̀ tó jẹ́ pé ìta máa gbọ́yé ni ti ń ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ aláàdù zihini ń bẹ jíǹsì ń bẹ ṣùgbọ́n alifu àti láàmú eléyìí mu wá li ìkọ́ọ̀tì àjìnásìl mahamidi wa asbataha kullaha linafi subhanahu wa ta'ala gbogbo ran jẹ́ ń pè lọ́pẹ́ pátá alifu àti láàmú ń kó gbogbo ran ọpẹ́ nú ta lónìí o ìlà ọlọ́ba sọ́ra tààrà nìkan lónìí. ajẹ́ pé tá a bá kọ́kọ́ gbọ́yé ẹ máa wò pilẹ̀ sí wa o bí ṣe ìtọ́jú ń wà wò yàn bọ́ọ̀lù ń barò kọ̀ọ̀kan yàn sọ́gbọ́dọ̀ kọ ọlá àti òsì ẹ̀dá náà tààrà bọ̀ láti ọwọ́ àrọ̀kọ̀ọ̀ kọ́dọ̀ ọ̀gbọ̀dọ̀ kọ́lá máa mú bi kọ́lá àyà. àníṣe èèyàn kọ́lé ọwọ́ akọ́wájú ilé rẹ̀ ọlá ànàbí. mọ́tà tẹ̀ ń bẹ́ ń bá dẹ̀ wọ́n lọ kó kọ̀sí ẹ̀ kọ̀sí rẹ̀ wọ́n ń pè ní mọ́tà láti ànàbí lò nígbà tá ló sì nígbà jọmọ ìta nínú ìbàdàn wa ìran lọ́wọ́ ta nígbà ẹ̀ka mọ́ta akọ̀dọ̀ ẹ̀ka wọn nínú ìbàdàn wa ìran lọ́wọ́ mọ́ta ti kí náà ń gbé o ta ló sì nígbà alhamdu gbogbo rẹ̀ yìí wípé ẹni ó ṣe nǹkan ìrẹ́ ẹni tó bọ́ ká dúpẹ́ sí lọ́wọ́ rẹ̀ rẹ̀ lìlá ọlọ́ọ̀bà sátà ọlọ́ni alhamdu gbogbo ẹ̀yìn lìláì tọ́lọ́mọba tọ́wọ́ dàbẹ̀ pé àtàwọn ọlọ́mọba àmọ́ rabbil alamin ẹ̀ ń tí ń re gbogbo ń bọ́dá àmọ́bí àlàmì náà ìdíbẹ́. Allah subhanahu wa ta'ala sọ́dàrọ̀ kìtàbà wúwàmà hádàwù tẹ̀mùhìrì bilhamd nígbà ọ̀fẹ́ bẹ̀rẹ̀ èyí tó fi ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ alukur'an bá títí tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ní kí ni o ò lọ́pẹ́ àtẹ́kùn ńlá ńlọ́pẹ́ kọ́ wa wípé wàbí ṣukuri wàbí alhamdi wà sànáì yunalu almaadumu minan ni'ami wàyẹ̀dúmù almawjudu minha gbogbo tí bá ń bẹ̀rẹ̀ wọ̀nyẹn nú oore ntí èdè lọ ní kọ́ mọ́ ẹ̀ dúpẹ́ kọ́ lọ́sọ̀ọ́ tààlà bákan náà ń tọ́wọ́ rẹ̀ èèyàn sì tí ìtònú oore ọmọ àdúgbò náà ni ó tó kí mi. ntí ń bẹ lọ́wọ́ yẹn tẹ̀nu oore téèyàn bá fi ọ lọ yóò mọ dúpẹ́ lọ́nà bàtà tààlà lọ́pọ̀lọpọ̀ ọba bákan náà ntí tó bá ń bẹ lọ téèyàn ń fẹ́ nu oore tí ò tí ì lọ yóò mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ wá jẹ́ àwọn ìgbọ̀nù fi ń sira wa ntí ń bẹ wá nu oore ọlọ́run ká ń dúpẹ́ rẹ̀ fún àìsàn ràn kàn mí tọ́bọ̀ wà ràn kàn mí wọn á mọ̀ pé ọwọ́lọ́run tó ṣe báyìí fún mi èyí tó sì ṣe tán ọ̀tọ̀ lẹ́nu tó ń dúpẹ́ fún. هذا بجنب وبجنب آخر اختلف أهل العلم في الحمد لله رب العالمين ودخلوا في باب المفاضلة بين هذا القول وبين لا إله إلا الله أو بعد قبول tàbá ní alihamdulilayi lọ́wọ́ ti síkúra ni kí ló tó fi jìlá yẹn lọ́wọ́ síkúra ni èrè wọlé adá jùlọ méjèèjì ṣé kan lágbára ju kejì lọ. ká sọ pé alihamdulilayi rabbil alamin àti la ilaha illallah muwazana láàrin méjèèjì wípé èwo ló tẹ̀sùn wọn jù. Hmm. جلوس بليوري لا اللي أسوقه إلى ما خرجه الإمام الترمذي في السنن والنسائي في السنن وابن المنذر في السنن ما أخرج هذه الرواية أبو داود رحمه الله تعالى ورحمه الله الجميع من حديث من؟ من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه عنهما وأرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله رب العالمين عبد صلى الله عليه وسلم ليه؟ akutọlu zikiri ntọdaaju tí o bá fẹ́ ma sinẹ tí ọlọ́wọ́ sọ tàn á la tí o sọ pa zikiri o lágbájá yìí rántí ọlọ́wọ́ ba ntọdaa pọ̀ ní gbolo la ilaha illallah wa akutọlu tua ntọdaa pọ̀ ká lágbájá pè ọlọ́wọ́ ba rẹ̀ nbẹ pé kó sori ka fún oní kọ́ ma fẹ́ alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin. hadithi àti kọ̀ wá àdìsí tí mọ́mú tìrìmìtì gbà wá. nàìjíríà bíi zẹ́rì sọ́nà ìtànsán sọ wípé ọlọ́run ni máa ń ṣàgọ́láwù zikiri àmàtálàtì nǹkan rùnú ìwáyà yìí nǹkan rùnú sáradù rẹ̀. ẹnì sọ bá jẹ́ wípé ìrántí mi ní ojú ọ̀rá yìí máa bẹ̀ mí má gbogbo ọ̀gbọ́n sàdúkù sọ fẹ́ sàdúrà ìrántí ọlọ́run kò tiẹ̀ jù ọ̀rá yìí kiri o bí ọmọ tìrẹwà kùránì kò sí ẹ̀rọ ìjọ ayé fóun tẹ̀ ń bẹ́lọ̀ kankan ẹ̀ńtẹ́ fẹ́rẹ̀ sí mi ni ọ̀bà jọ́ra yẹ béèrè nǹkan lọ́dọ̀ mi. fa àtọ́yìntùhù afdọ́là màrú ti sa ìlẹ́yìn ìńtọ́ dáa ju tí mo fọ́n ṣe ń dá sàdúrà kan paná lọ ìní ìsìnkú. sábà wàá gbọ́ yẹ́mi àdéhùn ìṣẹ̀lẹ̀ padà wípé wà afdọ́lù dùá ìńtọ́ dáa ju nú àdúrà oníkíni o. àwọn àfa àkọ́kọ́ ní alihamudulilayi wọ́n ní ètò wọ́n ní kílẹ̀ yìí rí wọ́n lẹ́rìí náà làwọn yìí sọ̀rọ̀ jẹ̀má ẹnì tọ́ba fẹ́ mórí bọ́m bíi aburú tí ń bẹ láwùjọ wa ní ìsìn kọ́mọ́sẹ̀sìn àti pẹ̀lẹ́rìí o mọ́tòrí àfa àkẹsẹ̀ sí o mọ́tòrí ìmáàmù kẹsẹ̀ sí o sẹ̀sí pẹ̀lú qala Allahu qala ar-rasul. ustaz ń gbẹ̀sọ̀gbọ̀n tẹ̀sọ̀kalẹ̀ kílẹ̀ rí ẹ̀rí ìmìrì. ló fi pàṣẹ pé gbogbo táwọn afá máa ń sọ tipẹ́tipẹ́ wọn èso pẹ̀lú ìfẹ́nu wọ́n dà padà síbi ìpìlẹ̀. wọ́n ní èyí tẹ́ ẹ sọ wípé alihamudulilayi ní kì í sẹ́gbẹ́ láìláìlá kílẹ̀ rí wọ́n lẹ́rìí àwọn ni wípé ìdílá ìlàrá ìlàlá òkóónú alihamudulilayi nínà òkóónú tó wá tó nǹkan mí kí ara òkóónú wọ́n ní kìnnìkan náà hàbíhì jùmùlá. اشتملت على ماذا؟ على الحمد والتوحيد ولو ló kó ìdúpẹ́ fọlọ́wọ́ bá nu ó tún kó الحمد لله lọ́kàn ṣoṣo nu nígbà tá a bá ní alhamdulillah gbogbo ọpẹ́ ìrẹ̀yìn ọlọ́run ọba lọ́mọ ní rabbil alamin ọba tó tún jẹ́ wípé àgbàpò náà ní ń re gbogbo ń tọ́da ń tọ́ba ti yàtọ̀ sí ẹ̀dá ni. wọ́n lè rí àwọn nù àwọn apá kejì náà àfa ni wọ́n ní bákan náà bẹ́ẹ̀ ọlọ́run tó fẹ́ sí alukur'an in tó tún fi èsì nu apá kejì ní la la ilaha illallah ọtẹ̀sùn wọn pọ̀ o ju kí ni lọ́wọ́ ju alihamdulilayi rabbil alamin lọ wọ́n ní kílẹ̀ rí yín wọ́n ní làálà làálà náà nasùn òkùnkùn ilà máa báàbí alìsúnani lẹ́nu kẹlẹ́bí sọ̀rọ̀ sálàm tó sọ wípé ìntọ́dà àdìtìmọ̀ ń wí wà nàbí yìí nà kọ́bìlì àtàwọn nàbí tó ti lọ sáájú mi jẹ́ yóò mú àrọ́fà oní àní la ilaha illallah wà á dà wùlá ṣẹ̀ríkà ilà áfírí àdà lẹ́yìn. tọ́jú bá ràfà ndáà mi máa ń sọ jù pé ìntọ́dà àdìmú àdúrà jọ náà oní la ilaha illallah wà á dà wùlá ṣẹ̀ríkà ọ̀rọ̀ tàwùhídùí òní bákan náà tàwùhídùí làbíbí sọ wípé ọlọ́run yọ̀ǹda kí n máa báwọn èèyàn jà sí tí èyí wọn bí ọba tí ìyẹ wọn ènìyàn máa bá jà jaa hada min hadith abi hurairah jaa hada min hadith abdullah bin umar kazalika min hadith man min hadith jabir abdullah àwọn mẹ́ta ìdáná àwọn sọ̀hábà náà sábà ti wá ṣùgbọ́n tí a lè di fẹ̀yẹ̀ hayi min hadith sani min hadith abdullah bin umar o là lójú o sì ní bẹnu kíni o àgbáyé náà wàwíyà ṣùgbọ́n àbúrò náà gbàdí ọlọ́run pa ńlá tẹ̀ pé kí báwọn èèyàn jà hátà la ilaha illallah wa anni rasulullah títí wọn è gbà tí è yé wọn lórí ilaha kò sí ẹlòmíì téèyàn máa wá sí kódà arọ ní ọkọ lọ sí ti máa pé òun ló ara pé ilaha wọn ní òun ni wọn jù èwo lẹ́yìn wá mú. la ilaha illallah olọ́tẹ̀sùn jù ni àbí alhamdulillahi rabbil alamin bẹ́ẹ̀ sì ni la ilaha illallah náà ó náà kó dáwọn ni àkọ́kọ́ wínú o. Naam. Ó náà kọ́kọ́ ẹnu. Ṣùgbọ́n bá àti ẹ̀rí sọ̀rí ìṣù rẹ̀ pé àti nínú lásìkò yìí o àárí tẹ̀sírí ẹ̀ àárí sọ̀rọ̀ ọ̀hà pé ah, hamduri ala kulli hal àdúgbò sallallahu alaihi wasallam ọ̀wà àdékì àyàn yóò ti ń bẹ̀ òwò abánipín méjì afdal dhikri la ilaha illallah wa afdal du'a la ilaha alhamdulillahi tábìlì ti bàbá wa báwọn tí à ń bá wá fẹ́ máa ṣe díkìrù tí wọ́n sọ pé alihamdulilayi rabbil alamin alihamdulilayi rabbil alamin nígbà fẹ́ sàdúrà ó ní la ilaha illallah la ilaha illallah ṣé n tí àwa ń fi ọ́ tẹ̀lé sí. ìdá kọ́lọ́fà ìtànà síra téèyàn bá kọ́lọ́fà síra nàám ṣùgbọ́n mo fẹ́ ìlú wa. ìtìláàfù ńlá ni bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn afáǹpa eléyìí sẹba ti sọ pé kéèyàn gbélé wá síbi kéèyàn gbélé náà wá síbi ṣùgbọ́n apẹ̀lú ṣẹ́yìn ò ní pé tí a bá ti rí nẹ́sù fún nǹkan kankan bí kìíní yẹn ṣe wá nẹ́sù náà ni pé qala Allahu qala Rasul ò nẹ́sù tá a bá ti rá kọ́ọ́lẹ̀ fún nǹkan kan ká má dààmú ọpọlọ mọ́ lórí nǹkan yẹn. ìpìlẹ̀ nu àwọn àfa wa ni lihadihi sura asma'un kathira. وكثرة الأسماء لشيء واحد يدل على شرف المسمى súrà yóò kọ rẹ̀ pọ̀ gbóòkù èèyàn bá sì ti pọ̀ a máa túmọ̀ pé alápẹ̀lẹ́ ẹ̀dá ni nílànà dáadáa ntúmọ̀ ó kọ tí wọ́n sọ ni pé òun kọ tó bá làákà yìí mọ́ ògiri àdìgbẹ́ náà yàn ń pè ní àkùfọ́ọ̀gù oníyàn tún ń pè ní ògiri àlàpà wọ́n tún ń pè ní ìjàgbọ̀n lè sẹ́nì kàfà ah. oyin kan náà ni ó tún pè ní àkùfọ́ọ̀bù tí dúró tìkara tìkara ah. gbogbo ní ìwé tó kọ rẹ o pé àtúndà ah, àwọn kìíní tó kọ bá ti pọ̀ ntí á mìíràn pé oòkàn tó bá làákà yìí mu ìdí ẹ̀ lọ́fà tó fi jẹ́ wípé ta ni ó lápẹ̀lẹ́ tó lọ́wọ́ sọ̀tà á la láìláì tí wọ́n wulẹ̀ fẹ́ sinna ó sì lóókọ sẹ́nìkan ọ̀mọ òǹkà yóò kọ rẹ̀. bákan náà kọ̀ nípa sàrám náà kọ ṣùgbọ́n nàbí ha o kì í sì ṣe yà á sí ànàbí èsè mi o. Salawatullahi wa salamu alayhi ó kọ súrọ̀ ìwà pọ̀ àwọn àfa àwọn ajá máa ó kọ yìí ọjà méjìlá àpàrà sọ̀rọ̀ ṣùgbọ́n kọ́pìlà rà wọ́n ní èèmọ̀ ń bẹ́nu súrọ̀ ìpọ̀ ó kọ́ ọ̀rẹ́ àkọ́kọ́ tí ń jẹ́ òní súrọ̀tù lẹ́hàmùdì súrọ̀ ọ̀pẹ yóò kọ́ dàrú ńgbọ́lọ́ náà tẹ̀sí ó ní alhamdulillah rabbil alamin ó kọ́ kanu nínú méjìlá wọ́n ní ń jẹ́ fatihatul kitab ìntọ́lọ́ fi sí tíya rẹ̀ sẹ́yìn náà múyàn lọ òkìyà ó kọ kẹta ummul kitab àwọn kan láwọn ọgbà ó kọ kẹrin ummul Qur'an àwọn kan láwọn ọgbà ibi ọkọ méjèèjì ìsìláàfù bẹ́ẹ̀ àwọn onú ọba Anas ibn Malik lára wọn sọ abàní kò bá Hasan al-Basri kò bá bákan náà àtàwọn ibùdó Sirin wọn ọba wọ́n ní kí lè rí dẹ́ẹ̀ gbígbà wọ́n lè rí àwọn ni wípé ìǹtí ń jẹ́ umul kitab inú kùránì náà lọ wà kìí ṣe fatia ní jẹ́bẹ̀ kí wá ní jẹ́bẹ̀ lọ́dọ̀ yìí o wọ́n ní alhalal wal haram ní jẹ́ umul kitab wọ́n ní kí lè wọ́n náà wọ́n ní ẹjẹ́ àrùn alimọ̀rán ọlọ́run ní minhu ayatun muhkamatun hunna umul kitab wa ukharu mutashabihat tó ti ẹ̀sọ̀ sí àlàálì àti àrọ́nù umul kitabi nu nǹkan yòókù ọmọ tí umul kitabi bí ni. inú sírí ìyá lẹ́gbẹ̀ẹ́ kan wípé lá ẹni ọ̀gbà ń tèmi bẹ́ẹ̀ bá lẹ́yà tó ṣe lẹ́yìn èmi tó rí ẹ̀rí mi wípé ìdí ń jẹ́ umul kitab oníláwìlì máa kó mo ní kí ẹ̀rí jẹ wọ́n ní kò ẹ̀rí náà lò tó kó nú kì í sọ́ọ̀nù ti àní umul kitab wọ́n ní gbòdì yóò wà ó ní وإنه لدينا لحلي حكيم وإنه في أم الكتاب لدينا لعلي حكيم نسخة زخرفكم الله يعيك نعم ورقمه kí sì ni ó ń pè ní umu umu ó ní ìpìlẹ̀ nǹkan nígbà ìjẹ́ pé èntọ́ pọ̀ jù nù rin iṣẹ́ bí ọlọ́sọ̀ tààlà bó ṣe dá ọmọ sáyé ìyá ni ó hamala rẹ̀ wọ́n bá ń pè ìyá ní umu nígbà ìjẹ́ pé ńgbà tọ́lọ́ ń fẹ́ dálé ayé sùwọ́n àtàlà orí ilẹ̀ láti Mẹ́kà ibẹ̀ nílẹ̀ yòókù ti ń ràn lọ́wọ́ yìí wàlárùbọ̀ bára náà pẹ̀lú ẹ̀rí tó fẹsẹ̀ mọ́lẹ̀ ọlọ́ọ̀ni kò burú ìwọ mọ́kà máa jẹ́ ọmúlùkùrọ̀ ìyá gbogbo òlù. Ummu bákan náà àwọn lárúbá máa pè ọpọlọ ní ummu òní ummu rọ́ọ̀sì lọ́dọ̀ lárúbá wa jìmáàbù nìyẹn nítorí pé gbogbo orin iṣẹ́ ń tí ń pátá lára ń padà gbogbo ṣe ń padà wọ́n lọ wà papọ̀ níbo kí ni o lọ́pọ̀lọpọ̀. inú òfin jẹ́ pé àwọn nǹkan mẹ́ta ń dá àrú mọ́ra wọn ṣé ẹni gbọ́dọ̀ àjẹnukúsílá ẹ ó ní ìdúgbò àgàgà kíníkà gbogbo ẹ̀ náà kìí ṣe gbogbo èèyàn àjẹnukúsílá tọ́yàwó àtọ́fà ń bẹ́ ń bì mí àtọ́fà bò masturbation táwọn èèyàn ń ṣe ó lè jẹ́ èèyàn yàwó rẹ̀ nítorí pé iṣẹ́ tí ń bẹ́ ń bí nǹkan ọmọkùnrin ó láàyè tiẹ̀ náà lọ́pọlọ ọ́n lọ báyìí tọ́pàtà ọpọlọ gbogbo bí ṣe ń bẹ́ ń ti ń dáwọ̀ ń wò ń tọ́ yẹ kí nǹkan ò so mọ́ kí ń so bí sẹ́ náà ta ti ń lọ ẹ̀yìn ti ń lọ wájú bẹ́ẹ̀ ni kíní ń gba ọ̀gẹ̀gẹ̀ bí kíní wà ní ọpọlọ rẹ̀ bí sẹ́ hàn hàn hàn hàn sí ọ̀jẹ̀rú ńkọ́lọ̀ ń da fún ní ń lò fún a máa wí kínkínní yẹn. wọ́n bá ní wàlá ẹ̀ wọ́n àlìjẹ̀nu náà ni àjẹ̀nu kókó sí la ẹbí dáadáa ní ti ń dẹ́rù ńkọ́rọ̀. ummu lédè wọn a máa pe rọ́ọ̀yà ní ummu àsíá nítorí pé òní máa ṣáájú àwọn ọmọ ogun wọ́n wà máa tẹ̀lé lẹ́yìn lábá máa pe àti àníkíni ummu. bẹ́ẹ̀ Quran ummu ni kìtàbí wa ni onókó ẹ̀rọ ní fatia yìí onókó gbogbo nǹkan pátá táàmù nínú alukuran okò onu. mo ní díẹ̀ nù àtúnbọ̀ wò. bákan náà umul quran àtúpè bẹ́ẹ̀. wọn fà wá ní káfí sùúrù náà. ọ̀rọ̀ táwọn afáàyè sọ yìí nípa wípé àwọn ò lè gbà kí nǹkan bí ọmọ jẹ́ umu àti táwọn ọ̀dẹ́ àpọ̀ yẹn ṣùgbọ́n náà sùn wá ń bẹ tá a ti rí pé fatiha ń jẹ́ umul kitab ó sì ń jẹ́ umul quran à ń bọ̀ ń bẹ ó dúró kọ́ mélòó dáadáa mẹ́rin nínú ọkọ̀ mélòó. fatiha yìí wọn a máa pè ní asọ́lá kama jẹ́ àdáríkà mi ní hadith àbí ìrọ̀yọ̀ àbọ̀ wà á sàn yí àdìsí yékéyéké tọ́lọ̀ sọ pé kọ̀sántù sọ̀lá tàbí ní wàbẹ̀ ní abdi qismayn mo pín fáti aláàrin mi àtẹrù mi ó múdà kèmí náà múdà kan àmọ́ mẹ́ wọ́n máa ń pè ní sọ̀lá odi mélòó márùn fatiha yìí wọ́n á tún máa pè ní alukur'anul azim wọ́n lọ́kọ̀ọ́ di àtẹ̀yìn náà kà sọ́dọ̀ àmì nàìjíríà wọ́n lọ́kọ̀ọ́ di atuma jẹ masani masani àwọn àpá àti sọsibí ń jẹ masani wọn nítorí ẹ ní wípé kò sígbà tẹ ẹ kà nínú òrùn tẹ ní kàǹkàn míì fún ẹn tí èdè àárín tí ma kàfá kíákà yóò dà sí kíni o yóò fi nǹkan méèlì abakanẹ ó súnmọ́ túmọ̀ ẹ̀ náà ṣùgbọ́n àtúmọ̀ tí a fi sọ́bẹ̀ ní wípé mọ̀sáání mi ìtumọ̀ ẹ̀ ní wípé gbogbo ìgbà kí ìgbà kèé wálẹ̀ ẹ̀kan lórí ìrun gbogbo iye rákàtà àmàkà bẹ náà láti máa para rẹ̀. akọ́ni mọ̀sáání rẹ̀ pé ẹ̀ẹ̀mejì eh, òun ala kulli hal i ka ɲɛ bɛ tunu mélòó méje bákan náà ó tún jẹ́ ṣìfà an sàkàn sọ yìí pé fatihatul kitab shifa'un min kulli summin fatiha tẹ̀ ń wò yìí níbi gbogbo nǹkan tí jẹ wàhálà hadith sábì. akéèké bá sáyàn jẹ wọn kàfáàtì àti olórí ó gbòdì ṣùgbọ́n bí wọ́n bá kàfáàtì àfọ̀n bẹ́ẹ̀ ni gbérọ́ o ẹ máa gbé nǹkan tútù o ibi tó rò pé yóò ti yanjú nù. ẹni tó sájẹ bí sọ ń gbé fáti ẹnẹjì wọn máa kàdí mọ̀mọ́ rẹ̀ pé pẹ́ẹ́nà sọ fáti àárọ̀ wo wọ́n máa wọ́ ọlọ́ọ̀bì kẹ́nikẹ́ni kankan ní a ti lọ bí wọ́n lọ láyé Imam Ahmed àjẹnukú sáré ẹnìkan wọ́n sàmúlódò ìmáàmù wọ́n bá kàfáṣíà bóde ọ̀tọ̀ ọlọ́wọ́ àjẹnú ń bóde ń bóde bodi, bóde wọ́n wá pẹ́ díẹ̀ àjẹnú kọ̀ pàrọ̀ sáré ni lẹ́yìn ọdún díẹ̀ ní wọ́n tún gbèrè sọ́dọ̀ àfa mi ànáǹdí amánú àfa àbá kàfáṣíà àjẹnú kọ̀ bu ẹ̀ wọ́n ní kò fi ẹ̀sùn máa tẹ̀jú yìí dù inú wa bí àbáṣíà ṣé bí mọ́mọ́ mọ́mí kàfáṣíà fọ́n ó ní fàtíà ó yàtọ̀ wàlí ahmadu yàtọ̀lì ahmadu lọ yàtọ̀ ọ̀tọ̀ ni ahmadu tí ó ọ̀tọ̀ ni wọ́yì fàtíà àtẹ ẹyọ kan ta lọ yàtọ̀ o ẹ̀ńdọ́kà lọ yàtọ̀ ẹ̀yẹ ahmadu tí ó ìlú ọ̀pítà pé bí èèyàn bá ti ń súnmọ́ lọ́n tó tí ń ṣe díkìrù tó bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ó ṣe mú tó láti mọ̀ bí gẹ́gẹ́ báwa náà ti mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀lẹ tó tún wá mọ̀kú àdà lọ tó fẹ́ gé nǹkan àti láàrin alágbára tó tún mọ̀dà tó mú lọ. iná pàtó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mi agáàrú tiẹ̀ rúkìá tiẹ̀ tí ó ṣe kèé ṣe rúkìá ọjọ́ kan tí n ti ń ṣe é lọ yọ́ọ́ máa ṣe lọ́ọ́ rẹ gbẹdẹ ni mo ti jẹ́ pé olókùn àdá náà ọ̀bẹ nǹkan òṣèlú pé kèé ṣojú ẹsẹ̀ bíbẹ̀ díẹ̀ tìrẹ ẹnu bí tó ti bẹ́ nǹkan kò ní dùn wò kò jọ àrùn àǹfọ̀ àǹjàn mọ́lẹ̀ tí nǹkan gbogbo ojú ẹ̀ ti fọ́ kọjọ́ àbá àti nǹkan bẹ tí ojú bí tó ti bẹ́ nǹkan wà wò èyí àhà. Ah, ah. bá a ti ń gbọ̀ngàn náà yìí ká máa gbélé náà yìí. ìyẹn àtọ̀bẹ̀ ìyàtọ̀ ń bẹ́ẹ̀ o. bí yàtọ̀ tó ṣe ń bẹ́ẹ̀ oró wọn tó wá yàtọ̀ ala kulli hal ṣìfáwò àṣìfá oúnjẹ bẹ́ẹ̀ bákan náà ń jẹ́ àwa là ń pè ní nínú èdè náà ìtumọ̀ rẹ̀ náà la ilaha illallah a sàpẹ̀rẹ̀ fún ti dáadáa ṣùgbọ́n tó lè yá èdè orin ká sọ wípé kéèyàn ó kàǹkà sí nǹkan fáti àwọn ọmọ sọ́nirúkíà àbọ̀bí àdìsí yẹn á sì fọ yékéyéké tí àwọn èèyàn kan ní tá a mọ̀ bá mọ̀ fáwọn ọba yìí kàǹkà sí ní tó ṣe bá lẹ̀ yìí á gbà nǹkan ṣùgbọ́n tí a gbà nǹkan lọ́bẹ̀rẹ̀ táwọn èèyàn fi kọ́kọ́ gbà nǹkan lọ́wọ́n tí wọ́n bá ti rúkìá lónìí àbọ̀m̀bẹ̀ bóun náà sọ pé ẹ̀ sànú wa tí wọ́n sànú wọn ẹ dákun ẹ gbà lálejò wọn gbà lálejò fifty thousand eighty thousand ìtàwọn àfáàjà tó fi súnà àbójú lọ́wọ́ àwọn ẹ̀mí ìsìn náà tó tún wọn pé mí pẹ́ ẹjọ́ ọmọ ìyá ló jẹ́ ọmọ báwọn ní wọn bá tó wá jẹ́ ọmọ bá ń kọ́. arruqiya fatiha máa ń ó sì ń jẹ́ alikaafiya ntọ́lọ́nfin tóni. Tòdìmélòó. Otu tún jẹ́ na Nàám. Súúrọ̀ yìí, èèmọ̀ wá kúnnú rẹ̀ èdè tí èèyàn bá gbọ́ bá tí àyè dáadáa ó ti gbọ́ ogun tọ́lọ̀ nítorí ẹ̀sọ́ àlùkùrà níyè pẹ̀lú àánú ọlọ́run kò sì ní ìjọ màá ná mọ́ kí lè rí wa aráàfì méje kan bẹ tọ́lọ̀ ń yọ kúrò ní fatia kò sí ní fatia aráàfì méje èje ìtìrè gbogbo wọn ló bá ti pẹ̀lú ọ̀rọ̀ yàrá líkì àmọ́ àkọ́kọ́ wọn sáà kò sí ní fatia ti ń bẹ́nu fatia gbólóhùn ti ń bẹ́nu rẹ̀ ọjọ́ twenty five. arabi àkọ́kọ́ kò sí sáànù fatia arabi ẹ̀kejì kò sí jíìmù mbẹ nínú láti pé ẹlẹ́ẹ̀kẹta kò sí họ mbẹ họ ẹlẹ́ẹ̀kẹrin kò sí záyù mbẹ ẹlẹ́ẹ̀karùn kò sí ṣínú mbẹ ẹlẹ́ẹ̀kẹfà kò sí wọ́ mbẹ ẹlẹ́ẹ̀kọjẹ kò sí páàpù nù àwọn pákàn àfáà ní kí ló tá a fi wẹ́ gbogbo àwọn ará fi ìtì wọn ni ẹ ṣeun torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀rẹ̀ ẹ̀yà àwọn tí ó jẹ́ àdìkì àmà ọ̀pọ̀lọpọ̀ àwọn ará fi ìlọ bẹ̀rẹ̀ rẹ̀ wọn ni ẹ̀ta wò wọn ni alákọ̀ọ́kọ́ sà ara àwọn gbólóhùn tí wọ́n máa bóde lẹ́nu àwọn ọmọ náà. وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا in tí ọ̀pọ̀ ọmọ ọgbọ́n lẹ́nu àwọn ni pé ṣùgbúrọ́ ṣùgbúrù ìṣe lárúbáwá ó ní tó kó gbọ́ àwọn aburúnú tèmi tá o oyin ń burú o. látẹ̀jì ìrìnyẹ́wò máa tùbúrọ̀ wá ìdáhùn wá bìrù tùbúrọ̀ kẹfìrọ̀. ọlọ́wọ́ ọmọ sọ́kọ̀ mọ̀lẹ́ káyìí pé ẹ̀yin ọmọ náà ẹ má torí ibú nìkan o ẹ kò máa pè é ká ẹ máa pẹ́ ṣòfò ẹ máa kọ́ bàjẹ́ fún ẹ máa pẹ́ ìwàyé rẹ̀ ọlọ́run bàbá ni yọ̀tá àfọ́kù tó ọba ti gbọ́ bá tí àyè ó lè sínú ọjọ́ mọ̀tọ̀ òṣùwúrù ó dé ní. bákan náà ìyá gbogbo ọ̀nà tó kó wọn nú já nàmá nì jẹ́ jíìmì náà lọ bẹ̀rẹ̀ rẹ̀. bọ́ ọbẹ̀ bá tí àyè dáadáa inna jahannama gbogbo àwọn tí aláwọ̀ ò lè gbọ́ yìí jẹ́ ìnàmọ́ ni ń bọ́ annárùmọ́ inú a lílì kúfrì kúlì mú annárùmọ́ inú a lílì kúfrì kúlì mú ríbá kú wa sábọ̀ àtún mú sí kú wa sábọ̀ àtún mú sí wà من بعدها حطما جهنم غلبا من بعدها حطما ثم السعير وكل الحول في سفر ثم السعير وكل الحول في سفر سوداء لها إذا ما غلت فورا تقلبهم لها إذا ما غلت فورا تقلبهم ما بين مرتفعين منها ومنحدر ما بين مرتفع منها ومنحدر سوداه مظلمة شاواه موحشة دحواه محرقة لواحة البشر لواحة البشر Thank <laughs> you. Sáódà òmúbúlímà tó ṣáwà òmú ìṣà tó. Sáódà òmúbúlímà tó ṣáwà òmú ìṣà tó. Yáwà òmú ọ̀rẹ́kọ̀ tó. لواحة البشر دعواه محرقة لواحة البشر دعواه محرقة لواعة البشر يا ويلهم ترك النيران عظما يا ويلهم تحرق النيران عظما بالموت دعوتهم بالموت دعوتهم بالويل شاوتهم من شدة الضجر بالموت دعوتهم بالويل دعوتهم بالويل دعوتهم بالموت شاوتهم من شدة الضجر بالموت دعوتهم بالويل شحوتهم من شدة الضجر فيها السلا فيها غلاب شداد من ملائكة يا بلاد شداد من ملائكة قلوب شدة أقسى من الحجر قلوب شدة أقسى من الحجر قلوب شدة أقسى من الحجر في السلام السلاسل والأغلال تجمع فيها السلاسل والأغلال تجمع مع الشياطين قصرا جمع منكر مع الشياطين قصرا جمع منكر مع الشياطين قصرا جمع منكر جماعة إجابة اللغة بمجي أولا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجنا من النار اللهم إنا نستودعك إيماننا فإنك ما شيئا لا حفظه اللهم إننا نستودعك عقيدتنا الصالحة الخالصة بإذنك فإنك ما شيئا لا حفظته ربنا أنت على كل شيء قدير اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نتضرع إليك ونسألك وندعوك وأنت على كل شيء قدير اللهم أعتق رقابنا من النيران اللهم بقنا كل ربوا ولا تقول سيئ بقنا نوع بوا بقنا نوع موا بقنا نوع يوا من جكا وريوا نوع gbogbo ọ̀nà tí ṣètò máa ń tẹ̀yàn tí yóò padà bá wọná kọ́dà méjì á tó wà lìjẹ̀ náà la hawla wala Àfáàní anáàrù máa inú àálìlì kú fún kúlì mú. Anáàrù máa pẹ̀lú àálìlì gbogbogbò kúlì mú. Gbogbo ẹ̀ tí a bá ń sọ pé ń tọ́nà ọba wírè tó ní òsì tọ́kàn láyé ẹgbẹ́ ní ọ̀nà ní ń bọ̀ o. Anáàrù máa pẹ̀lú àálìlì gbogbogbò kúlì mú. Gbogbo ẹ̀ ń bá ìtàn sórí ẹbọ láyé ẹ sọ máa pínú àádẹ̀rẹ̀ gbogbo rí kúlè mọ́. Bíbá kú wa sábò مسودة الحفر سباقها سبعة مسودة الحفر سباقها سبعة مسودة الحفر كما لي أنا قلت بتاك لا يبين ترينو o náà ní tilẹ̀ àgbẹ̀ká mi tún bẹ lórí rẹ̀ wọ́n dẹ́kì rẹ̀ inú ìtún bẹ́ẹ̀ wọ́n tún dẹ́kì ẹ̀ ìmí bẹ́ẹ̀ wọ́n tún dẹ́kì ẹ̀ ìmí bẹ́ẹ̀ wọ́n tún dẹ́kì ẹ̀ pé wá jẹ́ méje jahannamu wà lábọ̀ ní bàdíyà ṣútọ́mà. jahannamu wà lábọ̀ ní bàdíyà ṣútọ́mà. lára náà lọ́wọ́ bá ń وكل الحول في السفر ثم السعير وكل الحول في السفر أرى السعير وبوجوايه àti ẹ̀bẹ̀nu sàkọ́rù náà wọ́n bẹ̀m̀bẹ̀ kẹrin náà mọ̀ ní nínú ọ̀tọ́ wáyé pé àìgbọ́lọ́wọ́ bá gbọ́ yìí ló sún ajé bẹ́ẹ̀ ẹ wá máa wo láhá ìdá máa gọ́lá fàúrà ń tó kọ́lìbù máa bá iná mọ̀rọ̀ tẹ̀fìn منها ومنحدر ما بين مرتفعين منها ومنحدر ما بين مرتفعين منها ومنحدر ààrẹ ìmọ̀tọ́lọ́ في fi sára náà ọlọ́mọdé àwọ̀ náà èmọ́ ni pé kìí ṣe pé tí bá ń bẹ́ẹ̀mẹ̀ ni ọmọ yìí bẹ̀ padà fún rẹ̀ ọ̀nà ní ọlọ́run fún náà lágbára kẹtẹ́ pé ní ti ń rú bọ̀ báyìí yóò yí padà fún rẹ̀ nígbà tí ó bá tún padà yóò tún pán padà síbí fúnra ẹ̀ bí ìgbà tí mọ́là bá ń yan súyà lọ tí a ń pààrọ̀ ẹ̀bẹ̀ fúnra náà náà ni ọmọ yíyàn ti ẹ̀mẹ̀ mẹ́ tí ẹ ti bá ní àmọ́ sọ pé ibi ìtìtọ́ irọ́ o ẹ sì máa wá wò bá a ṣe ń pariwo náà yìí tó sàódà mùdùlímọ̀tún sàódà mùdùlímọ̀tún iná ìdúdú ní kirikiri sàódà mùdùlímọ̀tún yàwà umú ìṣẹ́tún yàwà umú ìṣẹ́tún ibìkan tó tẹ́ pẹrẹsẹ lọ hánrán ni bó ṣe wá fẹ̀ tó ń kèé ṣe bí tí yàn kí rí yàn bá nájú شوام عشة لواحة البشر شوام عشة محرقة لواحة البشر شعواه محرقة لواحة البشر كيسن تي دنيا tí a máa rí fọ̀ kan mọ́ àbáwọn rẹ̀ ìbára jẹ́ ni

تحرق النيران عظمهم يا ويلهم تحرق النيران عظمهم iná lọ́wọ́ máa wá jó wọn kanú egun tí wọ́n wá ní kílẹ̀ ń fẹ́ bìlímọ̀ ìdá ọ̀tún wọn wọ́n máa bọ́lọ́ ọba ikú mi ṣe dàtí bọ̀jẹ̀rí níwà látòjú wọn kẹ́ ọlọ́run wá pàwà ọlọ́run wá pàwà lónìí àkòsìkú máa ẹ̀tún wa wo náà ìbò tó lágbára tó ìfíhá zílàbùn ṣídàádùn mímọ́lá ìgàdì àwọn èèmọ̀ tó bí òrìrú ẹ̀rì nínú ẹ̀dọ́ ọlọ́run ọba iní ọkùnrin oná tí ó ń sọ ì nínú àmàlà ìká wọn kọjẹ́ tí èèyàn ọ̀sàmọ́lọ̀ sí àbìlá fún ṣìdádùn mímọ́lá irú ìran àwọn mọ̀lẹ́kẹ́ ìtọ́lọ̀ ń wá títí bí iná kó ló bó ń ṣe dáadáa wọ́n èwú òyàn tẹ́ kan ọkàn wọ́n lè débi pé mi ń ṣe ló bó ń ṣe dáadáa àkùsá mi náà àjàrí ó ló bó ń ṣe dáadáa àkùsá mi náà àjàrí ẹ̀mí fi Asala, sílùú wálé. الأقلال تجمعهم فيها السلاسل والأقلال تجمعهم أنت مدنونا قلت بيتيوت على موت وعبد ملك Máa ṣe ya fi ní sọ́sọ́, jẹ́mà mú kọ́ ìrí. Máa ṣe ya fi ní sọ́sọ́, jẹ́mà mú kọ́ ìrí. Zakun ara àwọn nǹkan tí wọ́n máa jẹ́ mbẹ̀ ni tí wọ́n máa mú mbẹ̀. Àníbì sọ́lọ̀ láti sọ pé tí wọ́n bá lè mú kọ́tùrọ̀ kan, kama jẹ́ Nàìjíríà Ibn Abbas, radiyallahu ta'ala anhuma ọ̀rọ̀gọ̀ ọ̀húnmá. Kọ́tùrọ̀ kan ni wípé in tó le kán báyìí, tí wọ́n kí ọ bomi, in tó le kán tí wọ́n bá lè tẹ́ sáyé ni ọ̀sẹ̀ tí ó tó mú dúdú nù ti mẹ́ráyé mọ́ ìnáwó sì máa múnú ìnáṣẹ́dà zẹ̀kún ọlọ́nsánú wà lára àwọn ará fi ìtẹ́yàn bẹ́ẹ̀ gbọ́pọ́ tí àyè dáadáa tọ́gbọ́ yé dáadáa bá ṣe tùbí ní láìsà ala sáànà bí tu fún sọ̀hábà tí àwọn sọ̀hábà náà tó bàrọ̀ dọ̀rọ̀ bíi tẹ́gbọ́n yòókù ó ń tọ̀ àwọn ará fi méjèèjì kò ní bá nípìn bẹ́ẹ̀ àti sọ̀tìfà ṣùgbọ́rù ẹlẹ́ẹ̀kejì òní jíìmù kò ní sínú ẹjọ́ àbàwọ̀ jáde náà ẹlẹ́ẹ̀kẹta kò ní kọ́ kò ní sínú ẹjọ́ kìí yọ wà ní ọ̀rọ̀ rẹ̀ yawma la yukhzi Allahu an-nabiyya amanu ma'a ọjọ́ tọ́jọ́ wípé ìyẹ́pẹ́rẹ́ fún òní bá nàbí àti ẹ̀jẹ̀ bá gbàgbọ́. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin záyò ní sínú ọ̀rọ̀ rẹ̀ a lè kó papọ̀ àti shin zahid shahid àti zafir ara àwọn gbóná àwọn ọmọ anẹni ni wọn tí wọ́n máa dún làwọn fi ya zafirun wa shahiqa kò ní sínú rẹ̀ tó ẹ̀ ń bá gbọ́ yé rọ̀ nínú ara àwọn ẹ̀yà tí ó jẹun ẹ̀ lálùkì àmà ń bẹ́ nu kọ́ náà lọ́sọ̀ kò ní bá wà nú ẹ̀ bákan náà fáàfù ń bẹ́ ń bẹ̀ tọ́lọ̀ sọ pé yáwó mọ́ ìdí yàtọ̀ fárọ̀ kún ọjọ́ tọ́jọ́ pé tọ́mọ̀ ọba kú sórí ìsìlámù tí ọba kú sórí ìsìlámù fún òní ìjọ sí ni tíyàwó bá kú sórí ìsìlámù tọ́kọ̀ kú sórí ìsìlámù fún òní ìjọ sí ni kò sóbì tí ó lè lẹ́ o pé obìnrin kan ti dáadáa ọkọ rẹ̀ wá ti dáadáa wọ́n fún àwọn ti dáadáa ni onímọ̀ọ́sẹ̀ háwọn eléyìí ọlọ́wọ́ àtàwọn àtàwọn ìyàwó ní ọjọ́ àjọ wàlìjẹ̀ náà wọ́n lájọ́ kan oṣù rẹ̀ síjọ́ àmì rẹ̀ wà ìwà rẹ̀ lára ń tó fi wá jẹ́ èèmọ̀ tó jẹ́ ọwa ni sí kẹ́ kírun fún mi o àfi kẹ́ àwa ń kà ní gbogbo ìgbà bí àti mọ̀ ń fa nǹkan lera mi lórí mi bí ìgbà tẹ̀ níyàn wá dájú ààrẹ nàám bí ìgbà tẹ̀ níyàn kéèyàn wá dájú ara ara rẹ̀ fúnra ara rẹ̀ nàám súúrọ̀ yìí ìmọ̀lá bẹ́ẹ̀ kílẹ̀ rí wa láàlì àsìkùkùn mi làmà kọjá mo bọ̀ ọ́nà mọ́tò lọ́fọ̀ ìmìnà hadithi abi sa'id mualla kìí sọ Abu Sa'id al-Khudri o Abu Sa'id ibnu kini al-Mu'alla èèyàn dáadáa ni sọ̀hábí yìí ó dáa pọ̀ kọ́dà nígbà tí kíbla change òun lálákọ̀ọ́kọ́ tó kọ́ kírun lọ sí kíbla nígbà rò dé padà ànàfẹ́wùlà àfàn ànàfẹ́wùlà tó kíbla ìlàlẹ̀ káàbà ẹ̀mọ́dé tó kàbáwò bàbá ìlọ ọkọ dẹwò. ìwà ń bẹ mọ́sálásí ń jọ kan yusalli ń kírun lọ. فناداه رسول الله صلى الله عليه وسلم عم بيبكي أبا سعد قبدام يمكن له ما واقف كنت أنا بسلام أنا بابر كنت أصلي mo ń kírun ní òdì kí n dá ìwà nàbí ìwà ní à ah! mo pè ọ̀ dáhùn. ọ̀bọ̀n tọ́lọ̀ sọ́nà àlùkò àlùkò wípé yá àyùwá lẹ́dí náà àmọ́nù nàám istajibu lillah wàlẹ̀ rasul ìdá dàákùn bọ́ọ̀lù àtàlẹ́ ìbá ti pè yín ẹ̀yà adé lọ́lùjú ẹ̀sẹ̀ ni o à fún mi mọ̀ pé tó báyìí àbí wà ní inni law allimannaka suratan in fi súrọ̀ kan mọ̀ ní alukur'an aazọ́m suwar tó jẹ́ pé súrọ̀ yìí ló tóbi gbogbo súrọ̀ tí ń bẹ nínú kur'an lọ. wọ́n náà bá tún sọ nǹkan mìíràn lọ fa akọ dàbí yẹ́dì àbí ìwà mú lọ́wọ́ wọ́n tún sọ nǹkan mìíràn lọ. nínú àwọn afẹ́yẹ́bọ̀dọ̀ mẹ́ta lọ́wọ́ ni ah àrùn sàlám ọmọ sọ̀rọ̀ kan pé ó fi sọ̀rọ̀ kan bá tóbi pọ̀ tó tóbi jù ní alukur'an ní màmí lónìí sẹ́kùn jẹ́ mọ́nù sàlám. àbí wa ni fatihatul kitab òun náà ni súrọ̀ alhamdulilayi rabbil alamin tá a máa ń kàì wọ́n yẹ sábúrò masani lẹ́dí òtítù òun náà ni sábúrò masani tọ́lọ̀ wọn bá fi hàn sàfẹ́lám. àwọn àfààní tá a bá rí mọ̀ pé ẹ ẹ ẹ ẹ ẹ àrí mọ̀ pé súrọ̀ kan tóbi ju súrọ̀ míì lọ mọ́sálà bá dé wọ́n ní altajuzul mufadala walqawlu bitafudili ayatin ala ukhra aw suratin ala ukhra aw aw ismin min asma'i Allah ta'ala ala akhar ìjọtọ́ ká sọ pé àyà kan dáa jẹ́ àyà kan lọ oko kan da jo kan nu ko lọ́wọ́ ba suro kan da ju suro kan ni àpẹẹrẹ ju suro kan lọ tó sì jẹ́ pé gbogbo kìnnìún náà ọlọ́run bá ta ló ní gbogbo ẹ̀ apá ni àgbọ̀dọ̀ dẹ́wò wọ́n ní kílẹ̀ rí wọ́n lè rí àwọn wípé Kùránì ó yàtọ̀ ó kọ́ náà gbogbo ẹ̀ káwá pín kẹ̀kẹ́ ló tún dáa dúró kọ́ ọlọ́run ọba bí ìgbà tọ́rọ̀ òyìí àná àná ajá ìpè afẹ́ máa yẹpẹrẹ kan afẹ́ máa gbẹ́kẹ̀lé lórí bákan náà súrọ̀ kan lérí súrọ̀ kejì wọ́n ní kò burú ọlọ́run sọ àpárí pé máa náà ń sá min aya ti na olú ń sìyà náà ti bì kọ́yìn mi ní àwọn mi ti ní à. àpáyà kan rẹ́rí àti tó pè ń tọ́ da àjọ wọ́n ní tọ́lọ̀ sọ́ńdẹ̀ ni wípé tó ń bá ti páyà kan rẹ tó rí wípé ìrọ̀rùn lílo rẹ̀ ti bá kan òwò wà méjì ọ̀rọ̀rùn wà fún wa ìtọ́nà ọba ń sọnù. wọ́n ní gbogbo ń tọ́wọ́ wọn kọ̀ ọ̀rọ̀ tọ̀rọ̀ tọ̀rọ̀ gangan wọ́n ní gbogbo ń tẹ́ ẹ bá rí ń bẹ̀ ẹ̀jẹ̀ pé máa ń kọ́ra tọ̀rọ̀ tọ̀wọ̀ lè jìl ẹ̀ máa ka tọ̀rọ̀ tọ̀wọ̀ lè jìl tọ́wọ́ ka súrọ́tù fàtíà ládàbọ̀lọ̀ ó fún ẹ̀ ńtọ́ka súrọ́tù fàtíà tẹ́ ẹ sẹ́gbẹ́ ńtọ́ka nǹkan mi ìtànà ń sọnù ọ̀rọ̀ ládàá ni o. àwọn apá kejì ni a lè sọ pé súrọ̀ kan dájú súrọ̀ kan a sì lè sọ wípé orúkọ kan ní orúkọ ọlọ́run ọba ọ̀dà ju orúkọ míì lọ wọ́n ní tá à ń sọ yẹn òun náà ni kèé ṣe fi sífà kèé ṣe bí ìròyìn gbogbo wọn ìròyìn kan náà fọlọ́ lọ́dọ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n níbi nǹkan tí a ń kóónú mínà màá ní wàlà àjá ibù nínú àwọn ìmọ̀ àti àjá kódà kámátì sọ̀rọ̀ dẹ̀lílù kámátì sọ̀rọ̀ dẹ̀lílù naam pé ẹja amúdẹ́lù wa o kámátì sọ̀rọ̀ dẹ̀lílù kéèyàn wá sọ wípé kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àti tabbat yada abi lahabin wa tab ọlọ́ni ìrìn sọ fún wípé àrọ́bùkà mi dáhàbí náà omi fi dọ̀tún hàtà ṣùgbọ́n àlè hàtà náà ànàbí sọ̀rọ̀ ọba tiẹ̀ ṣé góòdì nàbí sílífà tó fi ń bọ́rọ̀ nǹkan àtàwà sí látara agi bóyá tó ń jẹ́ ọmọ abúlù ọ̀rọ̀ ní ànàbí mọ́jà lóhùn kì í dàn lóhùn fúnra mi qul huwallahu ahad bọ́lọ̀ ọba tèmi ọba kan ṣoṣo yìí ni o Allahu samad ọlọ́run bá tó jẹ́ pé kò sí nǹkan kan nù tọ́jà tí ọmọ ronú kan lam yalid wa lam yulad ọlọ́run bó bí mẹ́rin kan kò sí bí wa lam yakun lahu kufuwan ahad kò sòrán lọ́wọ́ fún un tabbat yada abi lahabin wa tabba ọwọ́ àbílà àbí méjèèjì ó múlẹ̀ bófò lónìí kò tún sórí ire mọ́ eh, ọlọ́run ṣàánú wa o. ẹ worú itú bú tọ́lọ́n fẹ́ fẹ́ dáka pa nígbà tí a tí kò ní sẹ́sẹ̀ ń sọ ọ̀kalẹ̀ tọ́lọ́n wá sáǹpù orí ibú rẹ̀ tí èsì kó tó wá kọ̀ padà tó sì pa nǹkan mi rẹ̀ ó sì fi yún un tí àní mo stamp orí ibú fún ni ọlọ́run ṣàánú wa tábà tíyádà àbí láhàbí wà tábà àbí láàbí látòní kò tún dáwọ́lé nǹkan mọ́ kó sórí rẹ̀ láti sẹ́mọ̀. kódà máa agúná ánìwò máa lu wà máa kàsábà káàjèrè ọmọ. gbogbo ń tó kojú àwúlò fún apá kan àtọ́ rẹ̀ bá ní tù sáàrù ọlọ́run bínú sí ètò tó báyìí ètò wa ń dà pé pè ní àbúlé àti kí ó sì ọ̀la kọmọ lórí kéèyàn ò sì dà àyàn pèyà pẹ̀lẹ́ mẹ́mẹ́ ọ̀rọ̀ ò kíyà èèyàn sẹ́kù bá ń tẹ́ wọ́n wá fẹ́ ń bínú sí wọ́n tó kí àbúlé lóko rẹ̀ wọn lọ́la kọ̀kọ́ ọlọ́run fẹ́ jẹ́ àmì ìjẹba wí bẹ́ẹ̀ ti lọ́pọ̀lọpọ̀ òtí ẹ̀rọ pé ìjábùlù ìtàgẹ́ bẹ́ẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ń bàtọ̀ lọ́n pé kí súnà máa yá yìí àbúrò àbúrò àbúrò táwọn gbéra wa kò jọ pọ̀lọpọ̀ mú ọkọ̀ wọn gan Abu Murkado Abu Salman Abu Balqis Abu Zainab tó bá dijọ́ bẹ̀rẹ̀ máa ń bèèrè okò ẹni gangan tí èdè bíjẹ́ ti rẹ́ níbi okò àbù ètò kí ló kọ Abu Zainab náà irú ẹ̀ náà ti wà láàrin wa ṣùgbọ́n ló ń bínú sí ọwọ́ afẹ́jú wọn mọ̀ pé alẹ́ tí mò ń bínú sí ẹni tí gbogbo yín ṣe pé tí n bá ti dá akọ tí gbogbo yín mọ̀ sí òun ẹ̀ tètè mọ̀ abúlé àbí kì í ṣe fọ́n fẹ́ panlé ẹlẹ́ẹ̀kejì wọn lọ́lọ́ ń fẹ́ fi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ wọn fẹ́ fi kóra wọn ni kí náà ń pè ní láhàbù tí iná tí wọn bá dáná tí wọn wá ń dò yìí yìí ẹ̀ta para ń tàn bẹ́ẹ̀ oní láàbù bẹ́ẹ̀ sí lọ́kùnrin iwájú rẹ̀ gangan ní wọ́n fi sọ́ lóko òpinlẹ̀ bí mo ti ń jẹ́ láàbù ọlọ́run wa ní tábàtì yàda àbí láàbì ẹni tẹ́ ń pè ní àbúlábì bàbá abojú gbẹ́gbọ́nrán ìyáhùn abẹ́jú pọ̀dọ̀rán ìyáhùn ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta abúláàbí jẹ́ ń pariwo rẹ̀ káàkiri èmi ọlọ́mọ sọ̀rọ̀ kùránì kalẹ̀ yìí tó dúró sórí ibú ni pé lọ sí nǹkan mi lẹ́yìn mi kẹ́ẹ̀ tí wọ́n lọ rè rí inú kùránì káwọn kan kùránì wọ́n sì fìlọ̀ sọ́fà sí tọ́ bá dẹ̀ yìí gbà wọ́n máa yẹ kùránì wò wọ́n máa sí lọ wọ́n máa sí lọ wọ́n ní kọ́dà nínú kàní gan ọlọ́run gan pẹ̀lẹ́kẹ́ lẹ́rù nǹkan mi ẹ̀ka ni a máa pẹ̀lá nǹkan mi fún wọn wá pé tábàtì tọ́lọ́ náà wá tún fi èèyàn ti sọ̀dún ọ̀sà tó ẹ̀kọ́ torí tó torí ẹ̀tọ́ kùrà ní kalẹ̀ nu torí tó torí àbínú ti nu kálà látòkè sẹ́mọ́ lóòrè dẹ́dẹ́. ala kulli hal wal ilmu inda Allah. abu abu láàbì ọ̀rọ̀ rẹ̀ nu àwọn àfọ àwa ni alẹ́ ti mú fa bọ́là كلا روايات في صبي اللي يسوقه إلى ما خرج الإمام مسلم وطلع في صحيحه كذلك أخرجه إمام أحمد في المسند كذلك أخرجه بعض أهل السنن لكن أخطأ بعض أهل العلم فقلنا هو فهو ميستيك طبعا كثير له نور مقول هذا الحديث أخرجه من البخاري ما أخرجه من البخاري ما كان في الصحيحين إنما أخرجه من مسلم حديث عن حديث أبي بن كعب رضي الله تعالى عنه أرضاه هو الله كنت أقول يا أبي ayu ayatin máa ka fi kìtàbí láyé ààrùn aya wo lọ mà nínú alukurani tí wọ́n gan mọ̀ pé aya yìí ló tóbi jù níbo aya ti mẹ́ta alukurani. nínú àti bí ṣe ń sọ àbí ní sọ lọ́ba ni jẹ́mọ̀ wà lọ́yìn mẹ́tẹ́lá ní ọ̀rọ̀ yóò ọba ni ayatul kursi Allahu la ilaha illa huwal qayyum. tó nínú fa fàbọ́rọ̀ fàfọ́bìrì àmì bá gbà mí láyà tí ẹ mọ̀ wípé tí mo wá bá dùn gbà mí àmọ́ bára wá ṣe é ṣe é àbúrò àwọn ọ̀rọ̀ ọlọ́bà jọ dáa fún yín mọ́ pé òṣàṣù lónìí máa nímọ̀ tàbí kó fẹ́ àbẹ́ ìjìnlẹ̀ tí a ń ṣe bí ọmọ èké lá àmì sọ bá bàbá ìláyà àwàdà àti ìṣesí pé kí nǹkan ó ti ẹ̀dùn máa yàn kèé sí ìṣe pọ́nmà ń sẹ̀ pé ìṣesí ìlú pọ̀ fẹ́ sí yàtọ̀ síra wọn ooo mo fẹ́ sí àwọn nǹkan kan because àwọn èèyàn ń jẹ́ ń pè ní sàlàfíà ìgbèkúgbè láwọn èèyàn ń gbé kí ìsásùnà ní tẹ́mọ́ bá ní sọ̀rọ̀ ọ̀nà ẹgbẹ́ ẹgbẹ́ nìkan lọ́kẹ́ náà ká sí òkè yẹn sí òkè. mọ́ sọ̀rọ̀ ẹ̀dìdì kú di mọ́ sọ̀rọ̀ ẹ̀dìdì kú di. ìkan ń fẹ́yàwó wọ́n bá yọjú lé àwọn ẹlẹ́yà kankan wọ́n ti gbọ́ yí pákìdì náà dé kankan wọ́n ní ìpèkè sísà àwọn ìdí ìsìn wa lé mi kọ́ta mi èkìdá àmàlẹ́sìn ìsásùn obìnrin jẹ́ ní orí o tó fẹ́ o sì lọ já kí olóòtú ìdámà ẹ mọ́ ìdíjú bẹ́ tẹ́ẹ̀sì máa yóò máa fẹ̀sì bójú àìmọ̀kẹ́lẹ́ lẹ́yìn o náà ọlọ́mbà kìrì àmà bàbá náà bá pé onítìpá pé ọba àjẹ́ àyàrin ní ọkọ̀ mẹ́jìdè wọ́n bá pé bíkì àdìkọ́ máa rí ara àgànnáta bàbá jáde jẹ́ pé ẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́yìn ọmọ ìgbòlẹ̀ adáyé náà àwọn ẹrú ọlọ́nkan wọ̀ ọ̀bẹ àwọn ẹ̀dọ́ ọlọ́nkan wọ̀ ọ̀bẹ gbọ́dọ̀ wà lágbọ́ máa wọ̀ sí ní ẹ̀tọ́ wa ní ẹ̀rẹ́ rà gànà. A kí mọ̀ ọmọ kọ́lọ̀ ọmọ ní yá ó rẹ̀. kí náà bíi ìjọ náà ìjọ ọmọ ayà kẹtọ tóbi pọ̀ ajẹ́pẹ́ta bá ti rí náà sù kò sọ̀rọ̀ mà. náà sù báwo ti ìfibáàtì báyìí kò sí kí ni o kò sí ọ̀rọ̀ mọ́. هذا بجنب nígbà tó sọ̀tà wa fẹ́ bẹ̀rẹ̀ alukur'an ọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ dúpẹ́ fúnra rẹ̀ ọ̀wà àti nígbà tó sọ̀tà rẹ̀ ti fún yàn láyé tí ó fi máa rálẹ̀ kún bẹ̀ ju kọ́ máa dúpẹ́ lọ. èèyàn wà ní máa dúpẹ́ ká mọ̀ pé lágbájá ìdúpẹ́ fọ́lọ̀ àti kọ́ máa lo orí ọlọ́run ọba síbi tí ó yọ ọlọ́run ọba pátánù sí. wọ́n ní olùkọ́ ìrú náà ni ẹ̀rọ ló kéré pé nǹkan ah, sá wo gbogbo bí láìpẹ́ ti lọ àti bọ́lọ̀ ti sànú bísíǹsì ń ṣe ìyàtọ̀ lọ́dún yìí ló bá kága ta sùmọ̀lú mọ́lẹ̀ lọ nípa màálù ìtàn báyìí tó ṣe ni wọ́n máa wọ́n máa fọ́tí dénú. wọ́n ní kí ló dé ó lóun ti gbọ́ lọ́dọ̀ àwọn àfáà ìgbé bí wọ́n bá ti ń dúpẹ́ oore èèyàn ọmọ sí kí ni o ọpẹ́ ìwà àmọ̀kọ́ yádùn pẹ̀lú pé kéèyàn ó lò síbi kí ni o nti ọmọ ẹtọ lọmọ balọrun láàlí àsokùnkùn mi ìlà kí sọkìlà bíi ibùnà àbí rọbìà kí ló kọrọ báyìí làbídù yìí ara àwọn kọrinkọrin ni bíi kí wọ́n sọ pé òbèsèrè gba ìsìlámù tàbí àlàjì àpà torí bàrí ètè mùsùlùmù wàlọ́ọ̀lì ẹ̀sùn ìgbọ́dọ̀ kàfàrọ̀ yàn tí ọba lẹ́rìí lọ kọ́lọ̀ ń jọ bí àdé kójú Ah, èèyàn tó bá tó pé ẹ̀yìn ìyá mi àgbà mo tún bóde lónìí o ẹja yọ ọyẹ mi ó kà kúrò nìkí gbọ̀lá àrọ̀ ẹjọ́ tó tàkùn bá dé kọ́lọ̀ lè máa fàtẹ̀sùn bá lọ́kọ́ tó ti láìlá lọ́ọ̀ká yóò tó máa bá ẹ̀yìn ìyá mi àgbà ìyàwó ìyá sáwà àti ìyá náà kájọ ń gbádùgbò kírù bàrí tí èdè mùsùlùmí máa fẹ́ láwọ́lá ló gbé ń pò náà náà láwọ́lá wọ́lá ìyá kan àsìbò wà lásìbò ábílẹ̀ nìyá yẹn ìyá ìgbà pọ̀ kọ́dà nígbà tó rí pé àgbàǹdé ọlọ́mọba gbòjú lára yà ọmọ rẹ̀ ti làkùn láka wọ́n kọ́lé wọ́n ní kí ọmọ bọ̀ ìyá lóhùn ọ̀fẹ́ ó lóhùn ọ̀wọ́lé yín ó ní ẹ̀sẹ̀ máa tọ́jú ohun tó ń wá ìtọ́rọ̀ ọ̀fẹ́ fún omi ọkọ̀ òun fún un sí wàlá ìjọ tẹ́lá nẹlẹ̀ nítòsí akẹ́lẹ́ ìyá òsìrí nàmá iná wa ń jó láàrin ìyá wa ń rìn bọ̀ pẹ̀lú ọ̀pá rẹ̀ ó sì dùn báyìí mára ìlú kan náà wà láì fi kíná jọba sínú kó sí wọ́n lẹ̀. èyí ò sọ pé láwọn làgbé bòrè kò sì rí nàá tẹ́yìn kọ́nà kọ́nà ọ̀sán àánú ṣé pé àánú àti ìdúró ti àti ọlọ́run ló mú kùnú léwu kí náà ti ka mọ́bẹ̀. ọ̀rọ̀ ò kíríà ìwọ tó ń pe ìyá rẹ̀ àgbà láti láwọn làgbé ọbọ̀dé nìkan. káàkiri àlọ́ ò lè gbé èèyàn oṣù mọ́ kéèké rú ọ̀kan nù àwọn olóṣèlú lára àwọn gómìnà tí wọ́n tí wọ́n tí wọ́n nọ́lífà ìbò rẹ̀ wọ́n kó bàlọ́ ọba wọ́n wá ń ta ń bà kí ṣe kọ́ta ń bọ́lẹ̀ o ọta wa ń ta á dànù ọta ló ń ẹ̀sìn ọlọ́run ọba ìyẹ́pẹ́ yóò lè bá a. làbíbì mo fi wú hàn tá a lè mà kí wọ́n pé òbíṣẹ́ ìgbà ìsìlámù àbí ọmọ ẹlẹ́yọ̀ yìí ní ẹ̀ńkú òun ọ̀sán yìí òun náà gba ìsìlámù lápẹ̀rẹ̀. torí pé tí ń jẹ́ ìsìlámù bó ṣe símbùtò kọ̀yọ́kọ̀lọ̀kọ̀ àyàn ṣẹ̀kọ́ làbíbì wá bà sílámù ẹ máa wò yàtọ̀ o nígbàtí làbíbì bínú kíní o ibùnú àbí rọ̀bíà ńlọ bà sílámù òkìkì fi kàkà sí dé Mádínà ayé umaru sí ayé ìlàkà umar sáàmà kábùlà àbár kábùlà àbár nínú àwọn sọ̀há nínú kìí sọ̀hábà lára àwọn tí wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìsẹ̀lẹ̀ yáàdì wà látọ̀dọ̀ rẹ̀ ànàbí ti jáde fún láyé tó gbà sílámù ó gbà sílámù aláàfin ká àti Umar ní tó jẹ́ kí n sáré fẹ́ sọ ọ̀rọ̀ díẹ̀ náà mọ̀ táìmù náà gbà sílámù làbílù bá gbà sílámù tán àmìrù wa fẹ́ wá síbi wọn àmìrù nígbà lè fáwọlì tó bóde tí Umar wọn bá lọ yọ tákàdá ń tọkọ lẹ wọn ni ntí mo ní kó sílẹ̀ nǹkan ọ̀kan nàìjíríà ló mú nílùú nígbà tí wọ́n yẹ̀wò lọ́ba bá sọ́ọ́tù ìbákọ́rọ̀ bí àtàlẹ́ mọ̀rán nínú ti kọ́ ó ní alhamdulillahi alladhi abdalani bi hada ọpẹ́ ni kọ́lọ̀ ń tọ́jọ́ yìí pé ọgbà orin lẹ́nu mi ìntọ́ wa padà fún mi lélẹ́yìn. ń gbòó ti fún mi lélẹ́yìn kì ní téèyàn máa gbà téèyàn tó máa wẹ́yìn màá nígbà wá ti gbọ́ pàtàkì ìkọ̀ wá wọn wà rí orin kankan pé ah, lágbájá ìkọrin mọ́ àti orin péréte nínú péréte láwà ti parí tẹ̀sí lónìí ní pé alhamdulillahi idilamiya tini ajali. alhamdulillahi idilamiya tini ajali. ọwọ́ agbórin tí ó gbowó lẹ́nu pé alhamdulillahi ìdìlàmìyà ti ní àjàdì. Àtàgàtà ní mínàlì ìsìláàmì kìrìbálà. Àtàgàtà ní mínàlì ìsìláàmì kìrìbálà. Àtà kàfàní mínàlì ìsìláàmì kìrìbálà. Làbí dùn ní alhamdulillahi gbogbo ọpẹ́ ní. Alhamdulillahi. Gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní. Alhamdulillahi. Gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́ bá mọ̀ ní. Alhamdulillahi. Tọ́lọ́wọ́ lè rọ́pọ̀ fún mi kí n wá pé thank you Jesus láyé. Alhamdulillah. Mo lè kọ́lé tẹ́ ti wá kọlá jẹ́wù sí wájú ọlọ́run jẹ́. Mo lè ra mọ́tò kí n kọlá Alhamdulillah. sí. Alhamdulillahi. Ọlọ́run lè ní ọmọ dúpẹ́ fún kò ní fún mi lọ́mọ tán kí n wá sọ pọ́ ti ní ní celebrate ẹ̀. Alhamdulillahi. Mo lè fi nǹkan tí mò ń fà kọ́ wá tẹ̀ mí lọ́wọ́ tán kí n wá sọ wípé òbèsèrè ni wọ́n pè. Alhamdulillahi. Ọlọ́run lè ní ọmọ dúpẹ́ fún ìdílámíyá. Yóò jẹ́ wípé ń gbà mo kú tó mo fẹ́ máa kọ́ tí mò ń sọ yìí. Eh. Àtàkàtà ní ìlànà ìsìláàmù ìṣẹ̀rẹ̀bàlá. Àtàkàtà ní ìlànà ìsìláàmù ìṣẹ̀rẹ̀bàlá. Ọ̀pọ̀ ni fọlọ̀ tí ọ̀jẹ̀ pé ń bà mọ kú tán, ìmọ̀ wa jẹ́kẹ̀ ròdòdó tí ò jẹ́ ń ti kú ṣe ìdásòkòtò ìsìláàmù bọ̀ mí ń dì. Nítorí wípé ìbí ni òwò wa tó ti bò òwò mi lọ́sàn-án. Tó bò láti rí. Tó bò láti rí. Tó tálẹ̀.

ilé olówó ọlọ́mọdé ọba wa o mùsùlùmí àti ọba wa náà dábìí wọn pé náà kò dé sọ́ọ̀tà ní ṣùgbọ́n ẹ̀dá wọn jáwé èèyàn mọ́ o ó ní dáàbà yìí tẹ̀sí wọ́n ti ọ̀fẹ́ tu ilẹ̀ nù wá rí a ọlọ́mọdé ọba wa o iṣẹ́ ìsí ẹnì kọ̀ọ̀kan wa mọ́jọ òbí sẹ́ o ń ta fílẹ̀ tá a fi wá gbọ́n ọ̀rọ̀ sọ́ọ́ tààlà ọlọ́mọdé ọjọ́ في سورة الفاتحة كتوري باوا دينو مسائل في بنو اي في دينو مسائل را اي متمن تافه مجا ان شاء الله اني وني كده فوا باذن الله تعالى خلاص ولا تقل سوره ولا تقل أكمل سبب بس فوق أبتر أو أقوى بتجدد بسبب أو أقوى من ibi tí wọ́n fi máa tọ́jú kàbá gbogbo bá ti wáyé kò lé ọlọ́run nígbà yẹn wọ́n máa fowó bẹ̀ wọ́n máa fowó bẹ̀ wọ́n máa fowó bẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ gbé fún àwọn bíi báàkù báàkù onípe ká lọ ṣe investigation lórí ká ṣe wájú research lórí rẹ̀ wá ẹ bá ti gbà insha Allah ó lè dáadáa yóò gbà lọ́dọ̀ ọlọ́run ó tún lè gba làbẹ́ àtàlọ́dọ̀ wa insha Allah rà fún ọdún wo ni a jí kí ní ìgbépò ló àwọn kan ní ọwájú ilé olúwa. Ah, àwọn máa fi góòtù bẹ́ẹ̀ kí gàgà bẹ́ẹ̀ wọ́n ti dé mi tó fi má lè yẹ parẹ́ wọ́n wú kí nìyẹn dégbòdégbò káwọn yìí yé ọ̀nà. a jẹ́ wípé àtẹ̀lé ọlọ́ gbogbo wa la ní pẹ̀tùrù táǹtẹ̀ epo là ń lò ó. bizẹ́ wọ́n ní wọ́n wùwà kọjá ibi tá a bá ti ṣe báyìí kẹ́míkọ̀ kankan máa dá sí bá a ṣe ní táǹgbọ́ ìgbọ́ kọ́lá jọ kan oṣù rẹ̀ àti ọba sì bọ́sọ̀rọ̀ wọn náà jẹ́ wọn máa rí àmọ́ náà náà lò láti fi bíi nílá ìtara lókè ẹsẹ fún ọmọ bínà insha Allah rahman ẹ dàpọ̀ ẹ jẹ́ kí yaba ọ̀gá owó ti dẹ́nu náà káàkiri àdégbọ́n kékeré kékeré ní ọ̀rọ̀ ìṣẹ̀fún wáyé.